بسم الله الرحمن الرحيم أوعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم واذكروا إذ جعلكم خلفاء من بعد قوم نوح وزادهم في الخلق بسطة فاذكروا آلاء الله لعلكم تفلحون إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له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 láti tẹ̀síwájú nínú tafsiri wa tí ní oṣù ramadan a fi ọlọ́lọ́ àti bẹ́lọ́ àfọlá ìníkú rẹ̀ bẹ́ bí ramadan ṣe dá sí méjì abẹ́lọ́ pé bí ọlọ́wọ́ bá ṣe ní ká máa sẹ̀mí láti bẹ̀rẹ̀ rẹ̀ dé ibi tá a bá dé kọ́lọ̀ sí wálẹ̀ tí yọ́ bá wẹ̀ náà dé ìntàṣe tí a fi rí ọ̀nà ọlọ́run níwọ̀n bà tó kù ní oṣù àwẹ̀ náà kọ́lọ̀bọ̀ fi se kóńgẹ́ wa kọ́lọ̀bọ̀ bá ìjọsìn wa ọlọ́bọ̀ bá dìkọ́lá ọni awa àjíbìtùm àǹjá ọkùn díkìrùn bí rọ̀bíkù ilé ìtẹ̀síwájú ni nínú annabi hood sáwọn àjọ rẹ̀ tí wọ́n ṣe ìjọ ad anabi hudu aleyhisalatu wasalam ó pe àwọn àjọ rẹ̀ ìpè tí gbogbo anabi ọlọ́run gbogbo òjíṣẹ́ pátá tí wọ́n pa àwọn àjọ wọn ó náà ni àní abudulayi amalakumin ilahi ghairu ó pé wọn pé ẹjọ́ sì fún ọlọ́run ọba ọ̀kan ẹ ní ọlọ́run ọba míì tó tọ́ fi òdodo fún yàtọ̀ sí nítorí di eléyìí ẹjẹ tí wọn páyọ lọhùn àwọn abẹnugan àwọn tí wọn jẹ kéèfèrí inú àwọn abẹnugan àti aráàlú wọn wọn pè nírọ kọdà wọn sọ pé anabi ad anabi hood alayhi salatu wasalam wọn láwọn rí nírì òmùgọ wípé àgọ ní dàlámù kọdà lọdọ tàwọn àwọn wò pé gan irọ ní ń pa ó fún wa lésì pé òun èé bí ó ṣe pé òjíṣẹ́ ọlọ́run lòun jẹ́ láti pàkíyèsí wọn láti kìlọ̀ fún wọn òun jẹ́ tí ó jíṣẹ́ ọlọ́run ọba fún wọn pẹ̀lú òdodo àti ìfọkàntán inú wa sọ fún wọn pé awa àjíbùtù ṣe ń ṣe ní káyéfì ní yẹn ni pé kìí ṣe nǹkan ìyàlẹ́nu an já akùn díkùrùmí rọ̀bíkùn aláàrọ̀jùlì mínkùn lè yùn bẹ́rọ̀ kìí se nǹkan ẹ̀yà lẹ́nu pé kí ìrántí ọwá bá yín látọ̀dọ̀ ọlọ́run ọba yín gba ọ̀nà ẹnìkan nù yín arákùnrin kan yín kó lè ba fún yín kìí se nǹkan lẹ́nu kọ́lọ̀n kó gbé òjíṣẹ́ kan dìde nínú yín náà ni kọ́lọ̀n bọ́ sọ fún yín kó lè níwọ̀n aràn wọn létí ọlọ́kọ̀ ọ̀jọ̀ kan ìkẹ́tọ́lọ̀ wọn bá se lé hàn lórí tọ́ ẹ̀kún ọmọ àrántí tí wọ́n fi se kí ni o tí wọ́n fi jọ́sìn fọ́lọ̀ ọ̀bọ̀ kan soso wọ́n ni wàkúrú ìdáàlẹ̀kùn kọlàfáà mìmbáàdì kọ́wì núhìn ẹ̀rántí nígbàtọ́lọ̀ wọn bá se yín lárólé lẹ́yìn ìjọ annabinu aláìsàlátù wasalam àwọn àjọ tọ́lọ̀ wọn bá bínú tẹ́ ẹrántí ìta wọn tí wọ́n síwájú yín nítorí ìdílé ọlọ́ọ̀bọ̀ ọba àlékè ọlá ó ní kẹ́yàn ọmọ adé àrólé lẹ́yìn ilẹ̀ lórí ilẹ̀ kìí ṣe torí nǹkan kan o torí pé kó lè ba àdẹ́yìn náà wò báwo lẹ́ẹ̀ṣẹ̀ ṣègbàgbọ́ yín sí bákan inú ṣẹ̀dá tààrà yín ọlọ́run ọba sí àlékún fún yín ìyẹn ni pé bọ́lọ̀ wọn bá se dá ara wọn wọ́n tóbi ju àwọn tí wọ́n ń sẹ́mì lásìkò wọn lọ pẹ́nu kí ọlọ́wọ́n bá lélẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ti kàtẹ́yìn inú tó tún sọ wọ́n nù tọ́lá àwọn orúkọ báwọn ṣe ṣe fi ìgbọ̀n tó ìbáwọn ṣe tóbi tó táńtó kó máa ọlọ́bọ̀ bá lè kí ọlá ní ànẹ́bí wọn tó sọ fún ẹ pé fàkúrú àlá allah ẹ máa rántí ìdẹ̀rọ ọlọ́wọ́n ọba lórí yín ọlọ́run ọba sí ọlọ́kọ̀ ọjọ́ kan kẹ́ lórí ẹran tí rẹ̀ o láàlẹ́kùn tó flihun kẹ́ ẹ lè bá jẹ́ àwọn ẹni tí wọ́n sórí ire tí wọ́n là nítorí ìdílé ọlọ́ọ̀bọ̀ ọba àlékẹ́ ọlá ọlọ́yìn fún wa pé annabi hud aleyhisalatu sí fáwọn èèyàn rẹ̀ kókó kí wọ́n máa rántí ìdẹ̀rọ ọlọ́run ọba lórí wọn tí wọ́n bá rántí ìdẹ̀rọ ọlọ́run lórí wọn a ó súnmọ́ kí láàká ìwọ̀n ó tètè wálé kí wọ́n mọ̀ pọ́lọ̀ wọn lọ́tọ́ káwọn jọ́sí fún ipé kìí se ń tó tọ́ káwọn jọ́sí fún kàmí yàtọ̀ sọ́lọ̀ ọ̀bọ̀ kan soso kí ni àwọn àjọ hudu fi dá lóhun wọ́n ni na فأتنا بما تعدنا إن كنت من الصادقين الله بابا عليك ولاني قالوا أجيتنا لنعبد الله وحده واني إريا النبي نوح إريا النبي هود إن جاء sẹ́ntọ́ wá iṣẹ́ tọ́ wá jẹ́ fún wa náà ní tó gbé wá bá wa náà ní pé kásá jọ sí fọ́lọ́ ọ̀bọ̀ kan ṣoṣo wà nádàrà ma kánà ya àbúdó àbáúnà kápa ń táwọn bàbá ńlá wá ń jọ sí fún kápa tí àbí káwá sọ́dẹ̀ ọ̀kẹ́ tí wọ́n pè wá sí èdè rẹ̀ pé ká máa jọ sí fún ìníwọ̀n bí a máa jọ sí fún èyí táwọn bàbá ńlá wá ń se tẹ́lẹ̀ káwá pátì fàtínà bí mata ìdúná ìkúntẹ̀mìnà sọ̀dìkín ọmọ táàtì in tó ń se rẹ̀ fún wa ipe tá a bá ọba kan bẹ tí ó jẹ wá ń yà yá àdíkìyà náà dé wọn ìṣẹlẹ òun ló fi wa ló fi ń fún wa lọ wa pé bá gbọ́ ọgbọ́ ọba ọba wa wọn ni yá àtètè pè bínú náà kọ́ wa bá yóò sẹlẹ̀ náà. kọ́lá kọ́ni wọ́kọ́ àlẹ́yìnkùn mìírọ̀bíkùn rìjísùn wọ́gọ́dọ̀bù. náà. àtùjádìlúnàmì fi أسماء سميتموها أنتم وآباؤكم سميتموها من سلطان نعم فانتظروا إني معكم من المنتظرين النبي نوح عليه الصلاة والسلام أني النبي هود عليه الصلاة والسلام أني طبعا أنت ترون قال قد وقع عليكم من ربكم رجس وغضب دادو látàrí tẹ́ wá sọ ìbínú ọlọ́run ọba ó ti o ẹ ti fọwọ́ fa ìbínú ọlọ́run ìyá ọlọ́run ọba àti bínú rẹ̀ ọlọ́run ọba ti sọ lé yín lórí báyìí àtùjáde lúnà ní fi asma'in sàmàìtùmúha antumwa àbá okùn sẹ́ntẹ́ ń bá mi ń se fanfa lórí rẹ̀ ọ̀nà ni lórí àwọn èrè tẹ́ǹsìn tó jẹ́ pé ilẹ̀ ẹ̀mọ̀ àwọn èrè ẹ̀yìn sọ wọ́n ló kọ tẹ́ wọ́n tẹ́ẹ̀sì mọ́ pé wọn ò láǹfà níkà tí wọ́n se fún yí wọn ò ní ìnira kan tí wọ́n lè fi kàn yí sáwọn náà lẹ́wà bá ń se fanfà lórí wọn inú òjẹ́ tẹ̀lé ọlọ́run gbogbo tẹ́ẹ̀sì kò ní ẹ̀rí nù máa ń sultan kò sẹ́rì kan tọ́lọ̀wọ̀n bá fi ránṣẹ́ sí ẹmọ jọ́sìn fáwọn èrè nítorí ìdí ẹ ti wá tọrọ ìyá ọlọ́run ẹ ti tọrọ bínú ọlọ́run láyín fantaziru ẹ wá máa retí o inni ma'akum milal muntazirin èmi náà ń bẹ pẹ̀lú inú àwọn tí wọ́n ń retí bó kọ́dẹ̀ ń tún kánjú pé kíyà ọlọ́run ọbọ̀ òun ó dé ọlọ́bọ̀ bá lẹ́jọ́ alá ní anábìhúrú aléìsọ́látù wasalam sọ fún wọn pé ọyẹ mọ́ retí ìyá ọlọ́run ọba ń bọ̀ èmi náà ti ń jẹ́ kanú àwọn ẹni tí bá yín retí tọ́lọ̀ wọ́n lẹ́rìí na máa hù bí rọ́fmátì سمعنا وقطعنا وقطعنا دابر الَّذِينَ كذبوا بِآيَاتِنَا وَمَا كَانُوا مُؤْمِنِينَ الله بابا عليك ولا أني فأنجيناه أباكو النبي هود الأنبياء الله يعني كي الله أبانا يأتي àwọn àjọ annabi hood àwọn ad yẹ́wọ́lọ́ bá ti sọ fún aláwọ̀ ayé bòmí wà á máa adún fa ohùlì kú bìrí in sọ̀rọ̀sọ̀rin àtíyà sàkàràhà aláìhim sábà alayalin wàtàmáníyà ta ayyamin usuma fàtàrà alkọ́mà fi hasar'a ka ajazu nakhlin khawiya fatar alahun min baqiya kókó tọ́lọ́ọ̀bá wí fún wa ń bí ni pé ọlọ́ọ̀bá rán afẹ́fẹ́ sí wọn atẹ́gùn lọ́lọ́wọ́ bá rán léètọ́ jẹ́ pé atẹ́gùn ìfẹ́ ní fífẹ́ tó ní agbára atẹ́gùn lọ́lọ́wọ́ bá fi pa gbogbo wọn rẹ gẹ́bọ́lọ́ ti sọ fún anúsọ́tìl àwọn atẹ́gùn yóò sì gbé èyàn yóò sì dá orí rẹ̀ kodò yóò sì forí rẹ̀ sálẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́ba ti pa gbogbo wọn rùn kò sí nǹkan kan tó sẹ́kù àtọmọdé ni àtàgbà ni gbogbo wọn pátá lọ́lọ́wọ́n bá parẹ́ torí pé ọlọ́wọ́n bá tọ́ba dé ńgbà mi kì í sàwọn ẹni tí wọ́n sẹ́ nìkan ilé ọ̀tá bá ọ̀sẹ̀ náà ó lè tábà láyé ń bí gbogbo wọn wọn kùjọ fara gbagba tọba wá déwájú ọlọ́njọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ọlọ́ọ̀bọ́ wa sí àtọ̀ láàrin ẹni tọ́ dáná àtẹni tí ó dáná gẹ́bọ́lọ́ bá ti sọ fún wa láwọn àyè bòmí ó ní fàdámdámà aléhìm rọ̀bùhùn bìdánbìhìm fàṣàwáha ìyá ọlọ́ọ̀bá fi kárí wọn àtọmọdé àtàgbà àtọkùnrin gbogbo wọn pátá ọba dé ọlọ́ọ̀bá ọlọ́ba ni àwa la agbẹ́ annabihu aleyhisalatu wasalam alákùn bí ìyá ọlọ́run ọba náà wọ́lẹ̀dí na máàhù àtàwọn tí wọ́n bẹ pẹ̀lú rẹ̀ tí wọ́n gba ọlọ́run ọba gbọ́ pẹ̀lú rẹ̀ bí rahmati minna pẹ̀lú kẹ́kà látọ̀dọ̀ ọwọ́ وقطعنا دابر الذين كذبوا بآياتنا ọlọ́bọ̀ bá lè kí ọlá ní báyìí láàfò pín sí ẹ̀yìn àwọn ẹni tí wọ́n pè àmì ọlọ́run ọba nírọ́ ìyẹn ni pé gbogbo wọn pátá wọn parí bẹ́ẹ̀ wọ́n máa káánú múmi nínà wọn ò jẹ́ tọ́gbọ́ ọlọ́run ọba ni o in ló se okùnfà ya ọlọ́run ọba léèyàn lórí tọ́lọ́run ọba fi bínú pa wọ́n rẹ kọ́lọ́bọ̀ sànù wà. ألا بابا رجلاني نعم وإلى ثمود أخاهم صالحا نعم قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم نعم هذه ناقة الله لكم آية نعم فذروها تأكل في الأرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم لا يبقى الله بارين إذا عاد pẹ̀lú annabi wọn tí ṣe annabi hood ọlọ́wọ́ bá lè ọlá ó ròyìn fún wa nípa annabi ìyẹn náà ni annabi sọ́ọ̀lẹ̀ aláìsọ́látù wasalam pẹ̀lú àwọn ìjọ rẹ̀ àwọn tamud àwọn tamud àwọn àfò ní tarikh wọ́n ní àwọn àjọ kan ní tí wọ́n sẹ́mì ní láàrin hijaz àti sham hijaz agbẹ̀ eh, hijaz ní zimbe saudi arabia sham sì bẹ̀ ní syria so pé láàrin ibẹ̀ ní ibi tí wọ́n ti sẹ̀mí ṣùgbọ́n wọ́n ìran wọn tàn wọ́n tàkà débi àwọn àyíká ní taif gbogbo taif ní sí sí ní ibẹ̀ saudi arabia annabi sallallahu alaihi wasallam àwọn ẹgbàwọ́rọ̀ wá pé ń gbátá nẹ́bí lóògùn tabuk ní ọdún kẹsàn lẹ́yìn hijira nẹ́bí sallallahu alaihi wasallam anẹ́bí gbàbẹ̀ kọjá ọgbáyé kan kọjá wádìí kúrà ngbátọ̀ gbàbẹ̀ kọjá ibẹ̀ ń bẹ̀ jù sí àwọn sahaba ridwanullahi ta'ala alaihim anẹ́bí wa bí wọ́n léèrè ànẹ́bìrí sáré arákùnrin kan bẹ̀ ó ní sẹ́ẹ̀mọ́ àbúrúkálẹ̀ ó ní sẹ́ẹ̀mọ́ sáré ìta ni wọ́n á dákọ̀ ànẹ́bì sallallahu alayhi wa sallam wá dákọ̀ rẹ̀ ó lọ́wọ́ nú ọ̀kan nú àwọn ìjọ thamud ọwà nú ilẹ̀ haram ìgbà tí ọlọ́wọ́ bá pa àwọn èèyàn rẹ̀ rẹ̀ kò ọlá agbọ́ wà haram ilẹ̀ mímọ́ ọlọ́run bá sí ìgbà tó padà tó jáde ní ayé ilẹ̀ mímọ́ ìní gba ẹ̀mí rẹ̀ lọ́lọ́run pòun náà iná wá sí sí ayé bí alùmíì wọ́n àmì pé àwọn àjọ samud àwọn àyè wọn wà ń kọ́dọ̀ àwọn kànga tí wọ́n ti mú mi torí pé ọlọ́ọ̀bá ròyìn ràkúnmí tọ́lọ́ọ̀bá fi ṣe àmì fún wọn kún ó lè bá àgbá pé annabi sọ́ọ̀lẹ̀ aláìsàlátù salam kún ó lè bá àgbà gbọ́lùdùdú pé òjíṣẹ́ ọlọ́run ọba ni ibi tí tí lọ máa mú mi tí ràkúnmí tí máa àwọn wasallam gbà wọn débẹ̀ tí wọ́n ní àkàngá àwọn bá wọ̀bẹ̀ anabi sallallahu alayhi wa ọba kọ́ fún wọn kọ́dà ẹ̀wọ̀n ìgbà omi tí gbogbo anabi ni wọ́n dànù ipe kẹlẹ̀ ẹ̀fẹ́ ma ṣe n di ìjọ ọba bínú sí wà ibinu ọba lè na náà bẹ́yìn nítorí sallallahu ni àwọn

àwọn afọ́nisíra ni lárúbáwá ni wọ́n wọ́n wà náà àwọn tí wọ́n pè ní alárabul mustaraba tí wọ́n di lárúbáwá ìgbà anẹ́binu anẹ́bi sọ́lẹ̀ bẹ̀rẹ̀ sí jíṣẹ́ fún wọ́n ní kílẹ̀rì tí ń tọ́ka sí pé anẹ́bi ọlọ́wọ́ fi gbà ipa nẹ̀bí ọlọ́run ọba ní ọ kódà àwa ní tá a fẹ́ kó o se fún wa ká gbà pọ̀ ọlọ́ọ̀ba lọ́rùn iṣẹ́ ìyanu tá à ń fẹ́ ni pé máa wà pátá yìí wọ́n bá ti àpáta ńlá kan hàn àpáta tó lanu tó sán wọ́n ní tọ́bajá lóòótọ́ lọ́lọ́run ọba rùn sórí látàrin àpáta tó sán yìí sọ pé kọ́lọ̀ wọn bọ́ mú ẹranko kan tí ó sì máa sẹ̀mí jáde láti inú rẹ̀ káfojú ara wa rí báyìí ẹwọ mẹ̀dé nìyẹn kọ́ jáde tá a bá rí ọba lọ́rùn ọlụ torí pé àmọ́kọ́lọ̀ rẹ̀ kò sí tó jágbára lọ wa tí ó fi jáde pé bẹ́ẹ̀ ni lóòtọ́ ọlọ́ọ̀bá lọ́rùn eléyìí gbogbo àwọn ànẹ́bì táwọn èèyàn wọ́n pè nìrọ kọ́dá tí wọ́n tọrọ pé ọgbọ́dọ̀ síṣẹ́ ìyanu kan káwọn ò tó gbà ọ̀pọ̀ nù wọn sí ẹ̀yanu náà sẹlẹ̀ wọn ò sì gbà ọlọ́ọ̀bá bínú pa wọn rẹ̀ ni ìdí ni tó fi jẹ́ pé nígbà ará mọ́kà tí wọ́n bá nẹ̀bí sallallahu alayhi wasallam sallam gẹ́gbó sí wánú àwọn síra pé wọ́n bá nẹ̀bí sallallahu alayhi wasallam sallam pé awa wà nira ìwọ́n so pọ́lọ̀ ọba rẹ̀ lagbara ohun gbogbo kí ló dé àwọn àpáta nla tà ń wò yìí ọba rẹ̀ wa di

tẹ́ ẹ̀ bá gbà gẹ́gẹ́ bí n tó ti sẹlẹ̀ lórí àwọn àjọ tó síwájú ni tí wọ́n bá béèrè àmì ìyanu tí ń tọ́ka sí pé òjíṣẹ́ wọn òjíṣẹ́ ni tọ́lọ́wọ́n bá bá ilé ṣé tí wọn ọ̀gbà ọlọ́ba mọ̀ bínú pa wọ́n rẹ̀ ni o irú ẹ̀ láwọn ìjọ ànẹ́bí sọ́ọ́lẹ̀ òsè àwọn tamud wọ́n ní kí ẹranko ọ jáde ànẹ́bí sọ́ọ́lẹ̀ alẹ́ sọ́lá àwọn àfáà ni ọbẹ̀rẹ̀ sí lọ bẹ́lọ̀ pé ọlọ́run ọba wọ́n pè mí nírọ́ ẹni tí wọ́n sì tọrọ ni báyìí ọlọ́run bá sì lo agbára rẹ̀ bá ní kí ẹranko kan jáde ra kúmí gan ni kì í sẹ́ran kéke kọ́ jáde láàrin àpáta kọ́ máa jọ sẹ̀mí pẹ̀lú wọn ẹ máa wà dánwò ọlọ́run wà látàbásù àbìsù ẹ ò gbọ́dọ̀ fi ìnira kankan ràkúnmí ẹ fi ilẹ̀ gbogbo bí ọ bá wù kó rìn sí ọ̀dàrú ha tá kú ẹ fi ilẹ̀ gbogbo bí ọ bá wù kó rìn sí àwọn àpò ní tàríkì ní ọjẹ́ se ràkúnmí gbígbẹ lásán ọjẹ́ ràkúnmí tó jẹ́ pé aboyún tó ni ẹmọ ògbọ́lọ̀ ó sì gba àrin tí wọ́n ń sẹ́mi pẹ̀lú wọn gbogbo bí ọba wù ní orí sí kò ní báńdìrì ṣùgbọ́n lọ́ba wá fi ilẹ̀ láàrin wọn pẹ̀lú àwọn òfin inú òfin tọ́lọ̀ bá se fún wọn ni pé ayé ibì kan tí wọ́n ní tọ́jẹ́ pé bẹ̀ wọ́n ti mú mi bí kànga àbódò òfin rẹ̀ ni pé gbogbo yín pátá ẹ̀dọ̀ pín omi mu ni pẹ̀lú pẹ̀lú ràkúnmí lakum shirbu laha shirbu lakum shirbu yau min ma'alu tẹ́yìn bá mú lónìí ẹ fi ilẹ̀ fún ràkúnmí lọ́la tí ràkúnmí bá mú lọ́la ó tọ́ fún lákẹ́yìn tó mú báyìí lọ́lọ́wọ́

wọ́n bẹ̀rẹ̀ sí gbé máa bọ́ ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ rà fún mi sí àwọn àfọ́ ní tariq ní inú àwọn ẹni tí wọ́n kọ́ jẹ́ asíwájú lórí pé bọ́ àwọn òṣìṣẹ́ rà fún mi sí àwọn obìnrin méjì kan ní ọ̀tọ̀ọ̀tọ̀ ìkánnù wọn ọlọ́lá ni ọlọ́lá onípò olówó sì rẹwà ọwá lọ agbára rẹ̀ agbára rẹ̀ gùn ọwá sọ fún ọwá pè ẹnìkan nínú àwọn ọkùnrin tí wọ́n wà núùlù ó ní mọ́ fẹ́ bí ọ̀n sí tọ́ ọba ilé jẹ́ ẹ̀bùn tí ìlébọ ẹnìkan máa bọ̀ kí ni ó ní mọ́ fara nílẹ̀ lópin ìgbà tọ́ bá ń para ẹwọ bẹ̀rẹ̀ olówó nípò ọrẹ̀wà ní ẹ̀tọ́ jẹ́ pé gbajúmọ́ lùgán tí ó sí yọ mújú ara rẹ̀ àmọ́ torí nkẹ̀kà tí ń fẹ́ lọ́kàn rẹ̀ ó tara rẹ̀ lọ́pọ̀ tọ́ bá sáti lè bá para arábìnrin kejì ọ̀nà rí kìí sí pọ́n fẹ́nu kó ó ń kàrùkú láyé tí ẹ̀ lọ́tọ́ọ̀tọ̀ ọ̀nà pé ọ̀kanú àwọn aráàlù tọ́jọ́kùnrin wọ́n lárábìnrin kejì ó láwọn ọmọbìnrin tán rẹwà tọ́jẹ́ pé gbogbo ẹ̀ tọ́ bá rọmọ wípé ah, àwọn ọmọ rẹ̀ fẹ́fẹ́ pé àwọn ọkùnrin se competition lórí wọn ni ọwá ni mo fẹ́ bí ọ̀sẹ̀ kan tọ́ ọba ilé jẹ́sẹ̀un èyí tọ́ bá wú àwọn ọmọ mi ni ọfẹ́ máa fi fún ọ kí lọ́wọ́ fẹ́ kí n bọ́ sí ọ ní mọ́ fẹ́ kọ́ ọba ìyanjú ràkúnmi sáàlùwì tó gẹ́ ẹwà ràkúnmi tá máa máa kẹ́ nítorí délé àwọn méjèèjì bí wọ́n ti gba kápa ibi wọ́n ti wọ́n padà ara wọ́n rúkútò in táàsì kìí sàwà méjìlá àdásẹ́ ìsì agbọ́dọ̀ ìvọ́bù àwọn ẹnìkan wọ́n á kọ́ ọpti àwọn èèyàn méje kan ìlọ́lọ́ sọ fún agbó wàkárí fil ki kí kí sàátọ̀ ráhìpì yóò sì ardi annabi salihu aleyhisalatu wasalam báyìí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí gbìyànjú wọ́n bẹ̀rẹ̀ sí dé ti orísìírísì ọ̀pọ̀ àwọn àfóòní síra ni àbáwọn àfóòní tààrí wọ́n ni ọ̀pọ̀ àwọn aráàlù àwọn gan faramọ́ torí pé ọ̀kan náà àwọn ẹni tí ọgbà sẹ́wọ̀n

ní sókí wọ́n yanjú ràkúnmí àti ọmọ anú rẹ̀ wọ́n pa wọn gbá wọn sí bẹ́ẹ̀ wọ́n á ní tàṣẹ ní pé anẹ́bí sàálìun gan kọ̀yẹ́káfò náà lẹ́ ọya yanjú òun náà ìjọ wọn mara wọn para kúmí àwọn ni ọla làrùbá wọn para kú mi wọ́n lọ gbìyànjú pé káwọn ọpa nẹ́bí sọ rẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ lọ́lọ́wọ́ bá pa wọn rẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ lọ́lọ́wọ́ bá ti kí ni o lọ́lọ́wọ́ bá pa wọn rẹ̀ pátá annabi ọwá sọ fún wọn pé tamátàrú fi فقال تمتعوا في داركم ثلاثة أيام نعم ذلك وعد غير مكذوب ó ní ńgbà tó ti rí bẹ́ẹ̀ ìntọ́lọ̀wọ̀n bá ní ẹ̀fí ilẹ̀ kẹ àmì ọlọ́wọ̀n tó ní ẹ̀fí ilẹ̀ kọ tamatta'u fi dalikum thalathati ayyam oni ẹ máa gbádùn wọn bá gbádùn inú ilé yín fún odidi ijọ́ mẹ́ta péré ijọ́ mẹ́ta lọ́lọ́wọ́ bá fún yín kíyà ọlọ́wọ́ bó tó dé àwọn olùmọ́ni níjọ́ làrùbá wọn para fún mi ò ijọ́ kejì rẹ̀ tí ìjẹ́jọ́ àlàmísì ojú wọn sì ti bẹ̀rẹ̀ sí paárọ̀ àwọ̀ ara wọn ti bẹ̀rẹ̀ sí yí padà ẹlẹ́ẹ̀kẹta tí ìṣẹ́jọ́ jímọ̀ àwọ̀ wọn tún ti yí padà ó ti ti yàtọ̀ ó ti púpá ìgbòdẹ́lẹ́ẹ̀kẹrin tí ìṣẹ́jọ́ kíni o tí ọmọ jẹ́ gbogbo àwọ̀ wọn ti di dúdú àwọn gan wá gbogbo táwọn náà rí ti ń àwọn gan ti gbà pé ìbínú ọlọ́run ọba ti sẹ lórí àwọn wọ́n wá jókòó wọ́n retí ìyọ́ ọlọ́ ọlọ́bọ̀ ọba alẹ́kẹ́ ọlá ní ìgbàtọ̀ wá dìjọ́ kẹrin yẹn ní péjọ sunday tíjọ́ mẹ́ta ti pé ọlọ́bọ̀ ọba alẹ́kẹ́ ọlá wá ní kí ìgbè kan sẹ láti sánmà kí ilẹ̀ ó míwọ̀n gidi igbe lọ́lọ́wọ́ bá ti pa wọn rẹ pátá pátá kò sí ẹ̀ntọ́ sẹ́kù nù wọn bọ́lọ̀ bá ti pa gbogbo wọn rẹ nù látàrí kí ni o látàrí èyí tí wọ́n se àwọn olùmọ́ni àwọn ẹ̀ntọ́ sẹ́kù díẹ̀ nù wọn àwọn náà làwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ wọn bá gbọ́ díẹ̀ ni wọ́n bá wọ́n àwọn díẹ̀ ni wọ́n wà nù àwọn ẹbí ànẹ́bí sọ́ọ́lẹ̀ àtàwọn díẹ̀ tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ sí gbogbo àwọn yòókù ọlọ́wọ́ bá pa wọn rẹ̀ eléyìí ní sókí nípa ìtàn annabi sọ́ọ̀lẹ̀ aláìsọ̀látù anya ayatun akáfọ́ ọlọ́ba ni wa ilá samuda akọ́hùn sọ́ọ̀lẹ̀ ha ara sí samud ọmọ àyà wọn tí jẹ́ sọ́ọ̀lẹ̀ kọ́lá annabi sọ́ọ̀lẹ̀ sọ fún ya kọ́ ẹ̀yìn ìjọ ya kọ́ mi ìbúdúláha malakumin ilahin gairu wannan sọ fún pé ẹ̀yìn ìjọ mi ẹjọ́ sí fọ́lọ́ ọbọ̀ kan soso ẹ ò ní ọlọ́run ọba míì tó tọ́ láti fi òdodo jọ́sí fún àfọ̀hún nìkan ṣoṣo ọdẹ já àtúkùnbà yìí látún mi biko àwọn ẹ̀rí tó fojú hàn látọ̀dọ̀ ọlọ́run ọba yín ti wá bá o àwọn ẹ̀rí ti ń tọ́ka sí pé ọlọ́run ọba ń bẹ òjíṣẹ́ ọlọ́run ọba níbi ó ti wá bá àhádìhì tọrọ pé kọ́lọ́run ọba ó fi hàn yín kọ́ máa o lakum aya ọ̀nà làmì ọlọ́run ó ti jẹ́ àmì ọlọ́run ọba fún yín fadaru ata kulfi ardilla ẹ fi ràkúnmí ilẹ̀ kọ́ máa jẹ lórí ilẹ̀ ọlọ́run kọ́ máa lọ kọ́ máa bọ̀ bí ọba wù kórin sí ẹ ilẹ̀ wà látàmà súhà bìsú ẹ mọ́ fi ìnira kankan ràkúnmí yòó mọ́jẹ̀mú tọ́lọ̀ ọba sì fún yín torí tẹ́ ẹ báyìí lè ṣe fàyàkúdàkùn àdáàbùn alim fáwọn sàbàbíyà látàrí bẹ́ẹ̀ látàrí pé ẹ bá fi ìnira kan ràkúnmí ìyá ẹlẹ́ta ẹlẹ́rù látọ̀dọ̀ ọlọ́run ọba yóò sẹ́lẹ̀ yín lórí o nítorí ìdí eléyìí eléyìí ni ìkìrọ̀ ọlọ́run ọba lórí yín náà. wọ́n kúrú ìjàálẹ̀kùn نعم وبوأكم في الأرض تتخذون من سهولها قصورا وتنهتون الجبال بيوتا نعم فاذكروا آلاء الله ولا تعثوا في الأرض مفسدين أنا بني النبي نوح عليه الصلاة والسلام النبي صالح عليه الصلاة والسلام أتسواجت صفاوة ìjọ rẹ̀ pé wàkúrù ẹran tí o ìjáàlẹ̀kùn kúlà fá àmìmbá àdìhàj ní ìgbàtọ́lọ̀ wọn bá se yín láàrù lé lórí ilẹ̀ lẹ́yìn anabi hajj lẹ́yìn ìjọ hajj yẹn ni pé ìjọ anabi hood art ọlọ́wọ́n bá fún ìjọba wúyìn lẹ́rin sí ìjọba wúyìn lẹ́ẹ̀tẹ̀ lórí ilẹ̀ kọ́dà tẹ̀tẹ̀kì dónàmí sòhólè ha kò súra lórí ilẹ̀ ẹ̀ ń kọ́ àwọn lémọ́lé bọ́ bá se wùyìn ìjọba wúyìn lẹ́ẹ̀fì lẹ́ẹ̀mọ́ ó wà kò súra wọ̀tán ìtúnà jìbálẹ̀ bùyúta ẹ àpáta ẹ sì ha àpáta ẹ sì sọ dìlé inú tọ́lọ̀ bá ti fún àwọn ìjọ ànẹ́bí sọ́ọ́lẹ́wù lágbára nù àpáta báyìí wọ́n sì gbẹ́ àpáta wọ́n sì yọ yàrá gbogbo kíchìnì sínú rẹ̀ wọ́n sì mọ̀ gbẹ́bẹ̀ inú tọ́lọ̀ bá fún wọn dé gbogbo ẹ̀ ọlọ́ọ̀bá fi wọ́n rinlẹ̀ lórí ilẹ̀ ìran wọn létí gbogbo ilé wọn ní fàkúrú àlá allah ẹran tí ọlọ́kọ̀ ọ̀jọ̀ ọmọ lọ lórí ilẹ̀ lẹ́ńtí ń ṣèbàjẹ́ ẹ ọ máa bilẹ̀ jẹ́ látàrí pé gbogbo ntọ́lọ́wọ́n bá se fún yín kẹ́ tún wá fi sẹ́lọ̀n gbogbo ntọ́lọ́wọ́n bá fi kẹ́ yín kẹ́ tún wá fi sọ́lọ̀n anabi sọ́ọ̀lẹ̀ alẹ́ wasalam ó pè làákàyè àwọn àjọ rẹ̀ sórí eléyìí kí lọ́ náà. قومه للذين نعم للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه نعم قالوا إنا بما أرسل به مؤمنون الله بابا عليك ولا قال الملأ الذين استكبروا من قومه àwọn abẹnugan tí wọ́n se ìgbéraga àwọn nínú ìjọ annabi sọ́ọ̀lẹ̀ wọ́n sọ pé lílẹ̀dínà sùdìífù wọ́n sọ fáwọn ẹni tí wọ́n rò pé àwọn tálíkà ni àwọn tí wọ́n jẹ́ nkankan láwùjọ sí ìntọ́pọ̀ nú àwọn annabi ọlọ́n ọ̀pọ̀ àwọn annabi ọlọ́n àwọn tí wọ́n kọ́kọ́ gbadáwà wọn iná làwọn tó jẹ́ pé

àwọn abẹnugan wọ́n wá ń sọ fáwọn ẹ̀tí wọ́n gbọ́lọ̀ wọn bá gbọ́ pé àtàlẹ̀múnà anna sọ́lì almursalu mẹ́ rọ́bí sẹ́yìn sí ma mà dájú pé sọ́ọ̀lù ọlọ́wọ́ bá lọ́rùn sọ́lọ̀ ẹ̀yìn ti gbà wá fún ẹ̀yìn náà ti gbà lójíṣẹ́ kọ́ọ̀lù àwọn ilé ìbá sọ fún wọn pé iná bí ma ó sílẹ̀ bí i mìíràn ìntọ́lọ̀ wọn bá fi rán ànẹ́bì sọ́ọ́lẹ̀ àwọn àgbàgbọ́ lòdòdò ńgbà tó ti fi jíṣẹ́ tàà sì gbáhùn in tó wíhùn àwọn àgbàgbọ́ kí wá lókù táwọn abẹnugọ́ sí kí wọ́n wí àwọn ẹni tí wọ́n jẹ́

àwọn náà wọ́n tọrọ rẹ̀ pọ́ kí ó fi kọ́lọ̀ bó ṣiṣẹ́ ìyanu ọlọ́ọ̀bá ṣiṣẹ́ ṣùgbọ́n mẹ́ẹ̀dẹ́ ènìyàn iná ìsáná lẹ́kàfù ọmọ ẹ̀dẹ́ ènìyàn ma tètè sí ẹ̀mí àìmúrí sọ́lọ̀ nítorí délé àgbọ̀n iṣẹ́ aláọ̀lọ́la kí wọ́n fẹ́ra àkúmì sí and then kí ni tọ́lọ̀ wọn bá se ní ìdájọ́ lé hàn lórí kọ́lọ̀ bọ́ inṣàlá àádò báyìí a ní dáhùn ìbéèrè torí òòrùn tó sú inṣàlá tó bá dì lọ́la a máa tẹ̀síwájú kí ọlọ́ba kí ó mú àjọ̀lá lọ wọláwù tí aláàrẹ̀ اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون علينا مصائب الدنيا ومتعنا بأسماعنا وبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا